méjì nínú ẹ̀ <laughs> àmọ́ J1 mm-hmm. a mọ̀ pé CEO ní báyìí mm-hmm. ẹ̀ CEO ní yẹn ti ní record label tó ti yín next world next world music. a dẹ̀ tún gbọ́ pé ẹ ti sign àwọn artist sí brand ní hmm. ibi tí mo ti fẹ́ mú ọ̀rọ̀ mi bóyá kí n pè ìbéèrè yẹn ní ìbéèrè oníbejì <laughs> ìbéèrè àkọ́kọ́ òun ni wípé gẹ́gẹ́ bí CEO gẹ́gẹ́ bí olùdarí record label ẹ̀ tún ń kọrin ẹ tún sign artist báwo lẹ ṣe ń ṣe gbogbo ẹ̀ pọ̀ ẹ rántí yín ẹ wò pé àmọ́ ṣe orin o ó gbọ́dọ̀ trend ó sì gbọ́dọ̀ máa mọ̀ pé J1 ọba ni àkọ́ni tí ọbọ̀ mi yín ọba orin <laughs> mhm. pé bẹ́ẹ̀ ni ọba ni mí bákan náà ẹ tún máa wò pé àwọn tí mo sign náà ó yẹ káwọn èèyàn tún máa gbọ́n kọ́ máa wò pé à ẹni tó sáìnì wọn nìkan ni wọ́n gbọ́ wọ́n kọ̀ ṣàkọwọ́. àwọn èèyàn dẹ̀ máa rò pé ọ̀gá eléyìí kò fẹ́ ni fò fẹ́yàn fún re o. bẹ́ẹ̀ni àwọn tó ń preach ẹ̀ so báwo lẹ ṣe ń join gbogbo ẹ̀ papọ̀ àti wípé gbogbo alámọ̀ pé kenneth lẹ wà tẹ́lẹ̀ ẹ̀yin mú mọ̀. Mm-hmm. màá wá béèrè lọ́wọ́ yín pé tí ẹ bá ní àǹfààní ẹ tẹ́ bá ní àǹfààní láti padà sí kenneth music pé òkè kẹ́ tún padà sí kenneth àbí bóyá kan nínú àwọn ọmọ tẹ́ sign kenneth wà wò pé òkè o j1 o mo nífẹ̀ẹ́ sí ìkan hmm. nínú àwọn artist yẹn ṣé máa tiẹ̀ fún wọn láàyè ṣé máa gbà wọn láàyè àbí ṣẹ́yìn gan náà ṣe lè bá wọn ṣiṣẹ́ papọ̀. ok àwọn ìbéèrè yẹn ó kì báyìí <laughs> ok máa bẹ̀rẹ̀ láti CEO tí mo jẹ́ yes kò kí ó ní bóyá ó máa ń tough bákan pé kéèyàn jẹ́ CEO hmm. kó tún jẹ́ artist. Hmm you know because uh, project yẹn máa wá pọ̀ lọ́wọ́ yìí but iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tá a nífẹ̀ẹ́ sí ó jẹ́ iṣẹ́ kan tó yẹ pé ó ń múnú wa dùn you know so for me it's never too much for me and torí pé iṣẹ́ yẹn nǹkan tí mo like àti máa ṣe nìyẹn ọba and because ọba wa ní ah everybody is busy everybody is going to the office in the morning èmi ní àwọn iṣẹ́ tó pọ̀ tèmi náà ṣe ó gbàgbé pé tèmi ní pé ọ́fíìsì tèmi ẹgbẹ́ ẹgbẹ́ yàrá mi ló wà sí <laughs> ìlú wà lẹ́gbẹ̀ẹ́ yàrá mi pé bọ́ you know kí next world music j1 kàn jẹ́ pé ó kàn jẹ́ pé j1 ló jẹ́ front liner táwọn èèyàn mọ̀ àwọn èèyàn tó ń ṣiṣẹ́ pọ̀ àwọn ọ̀gá náà bẹ̀ tó wà ó kàn jẹ́ pé j1 ló jẹ́ okay okay front liner òun ló jẹ́ pé òun ló wà ní òun ló jẹ́ ọ̀gá fún almost everybody but àwọn tájọ ń ṣiṣẹ́ pọ̀ àgbọ̀ tá à ń ṣiṣẹ́ so everybody ní department tiẹ̀ àwọn tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ fún artist abásáyìn Okay wọ́n kàn report fẹ́mi ní tẹ́yìn wọn bá dẹ̀ report fẹ́mi àti ọgbọ́n kẹ̀kẹ́ bàbá ẹ ti à gbogbo wíìkì lẹ́lẹ́ fẹ́ fi ṣe interview náà ẹ tíṣà àwọn interview tó yẹ kẹ́ ṣe next week ẹ máa yẹ ẹ fẹ́ lọ ṣe fídíò kí ni update so èmi update lè ní get àwọn nǹkan tó bá dẹ̀ tó wà tó yẹ kàn ṣe tí wọ́n ti ṣe èmi á tó bring màá tó bring ẹ out pé ok yẹ kẹ́ ti ṣe lè yẹ kẹ́ ti ṣe lè èmi nílẹ̀ láwọn tó pé kí wọ́n á ṣàtúnṣe department tèmi tó pé kí wọ́n bá ṣe ní ok ah ẹ ti travel ẹ ti dé o gbogbo week ẹ ti dé yìí báyìí ẹ lè má sunlé fún one week o bí àwọn iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ tó wà lẹ́nu bí àti mo ti dá lọ́jọ́ friday alẹ́ àná mo ṣẹ̀ sunlé tó àwọn iṣẹ́ tó ti gbélé tán ti ní ká máa ṣe ìwé ìrìn sọ wọn sọ wọn pé tá ti kúrò lórí sun wọn àtó ń lọ ṣíbi báyìí tá a kúrò ń bẹ̀ ní gbòmìnira tó ń lọ so everybody ní department ti everybody dẹ̀ mọ iṣẹ́ tó yẹ kó máa ṣe bọ̀ òótọ́ ọ̀rọ̀ ni pé iṣẹ́ yẹn máa ń pọ̀ tí yẹn bá jẹ́ CEO tó tún jẹ́ artist téèyàn bá nífẹ̀ẹ́ ṣiṣẹ́ téèyàn ṣe hmm. kò kí kò kí wàhálà ò kì í sí mo máa ń sọ fáwọn èèyàn tán pé àwọn èèyàn kan máa ń ní àwọn máa ń jí ní six a.m. seven a.m. lọ sọ́fíìsì hmm. èmi mọ̀ pé èmi ní six a.m. yẹn máa ó máa hard fún mi torí five a.m. bíi four a.m. lèmi máa ń délé láàárọ̀ hmm. so ó kàn ní ó kàn ní èèyàn nígbà tí mọ àwọn nǹkan tó yẹ kí èèyàn ṣe at the right time kí èèyàn dẹ̀ ṣe dáadáa náà ni so gbogbo ṣé ti answer question yẹn àti sí kejì ok Kenny's music hmm. um, bí mo ṣe bó ti máa ń sọ all the time bàbá Kenny Ogungbe bàbá náà jẹ́ fún wa hmm. and uh, anytime tí bá ní opportunity bó tẹ̀ jẹ́ pé ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì tí bá wà lọ́dọ̀ wọn I'm learning okay. you know so if baba you know, is asking for pé wọ́n bá láwọn nífẹ̀ẹ́ sí kankan nínú artist mi o. No ah why not mm. you hmm. know bó kàn jẹ́ pé nísìnyìí ah, ni new generation uh, record label of today okay àwọn amọ̀ díẹ̀ ju àwọn lọ torí pé àwọn ti pẹ́ lùgbọ́n wọn tó máa sọ pé kò sí bọ́n wọn sì fẹ́ ní aṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà so a sì máa ní ìdí wọn a sì máa ní ìdí àwọn ọ̀rọ̀ àwọn lọ́dọ̀ wọn táwọn náà ṣe máa ṣe fún wa. ọgbọ́n ọgbọ́n kò sí wàhálà ń bẹ way forward ni <laughs> bára jẹ́ pé nǹkan tí wọ́n béèrè fún àbí nǹkan táwọn ń béèrè fún náà nǹkan tó máa jẹ́ kí iṣẹ́ yẹn náà tó gbòòrò sí i. why not okay eh. j1.